Praise the Lord. Ní gbogbo ọ̀nà ẹ ṣé ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá a fi ọpẹ́ fún Olúwa àwọn Olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé a fi ọpẹ́ fún Olúwa àwọn olùwà nítorí àánú rẹ̀ dúró láéláé ẹjá lọ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore rẹ̀ àti àánú rẹ̀ lórí ayé wa ọlọ́run tó pa wá mọ́ tó dáàbò rẹ̀ bò wá ọlọ́run tí à ń ké pè ní gbogbo ìgbà tó sì ń gbọ́ àdúrà wa àdúrà ọpẹ́ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù alágbára láyé àti lọ́run adúpẹ́ yẹn lógo fún àánú tá a rí gbà lórí ọmọ lórí aya lórí ẹbí lórí ará wa lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa ọba áńgẹ́lì àti tènìyàn afọpẹ́ fún ọ àfìyìn fún ọ àfògo fún ọ àfọlá fún ọ lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ olúwa gba ẹ̀yìn olúwa gbọ́ ọpẹ́ fún ààbò fún ìpamọ́ alúwa tó dúpẹ́ ẹjẹ́ kó ṣeé ṣe fún wa láti rí ọjọ́ kejì nínú oṣù oṣù kẹwàá ọdún yìí láyọ̀ àti àlàáfíà ẹ kí oṣù tá a lò kọjá yìí ẹjọ́ parí wa ẹ lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa olúwa gbọ́ ọpẹ́ wa lórúkọ jésù ọba àwọn ọba gba ẹ̀yìn wa bàbá jésù gbọ́ ọpẹ́ wa jésù gba ẹ̀yìn wa ọpẹ́ àti ìtààmú wa olúwa gbé oṣù tọwọ́ gbà jésù kristi olúwa wa a ó lọ síwájú ọlọ́wà lọ bẹ̀rẹ̀ a lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ a ó bẹ ọlọ́run pé tó bá dé gbogbo ọ̀nà tá a ti gbà dẹ́ṣẹ̀ kí jésù kó dáríjì wá kó pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ kó fi ẹ̀jẹ̀ rẹ̀ kó fi wẹ̀wẹ̀ àdúrà lórúkọ jésù lórúkọ jésù bàbá tó bá ní gbogbo ọ̀nà tá a ti gbà kùnà gbogbo ọ̀nà tá a ti gbà dẹ́ṣẹ̀ olúwa dáríjì wá olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ járí àdógbà lórúkọ jésù olúwa fàwọ́ ẹ̀ṣẹ̀ wa ya gbogbo ẹ̀ṣẹ̀ bínú gbogbo ẹ̀ṣẹ̀ ìjà gbogbo ẹ̀ṣẹ̀ òdòkòdò gbogbo ibi tá a ti dúpẹ́ gbogbo ibi tí a ti ṣìwàwò lórúkọ jésù olúwa dáríjì járí àdógbà lórúkọ jésù járí àdógbà fanúgbà wá olúwa jésù kristi olúwa wá ẹ̀jẹ̀ gbàdúrà ká sọ fọ́nà olúwa ti jáde kó gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọba àwọn ọba gbogbo ìgbésí ẹ̀ṣẹ̀ náà ayé wa olúwa ti jáde bàbá jésù ti jáde jésù ti jáde jésù ti jáde gbogbo orúgbó ẹ̀ṣẹ̀ náà kan wá lórúkọ jésù olúwa fàtú lórúkọ jésù olúwa fàtú parúgbó ẹ̀ṣẹ̀ tún bàbá jésù gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gbogbo ìgbésí àtìrẹsẹ̀ náà ayé wa lórúkọ jésù olúwa jó bìnná olúwa dáná sun olúwa tìjáde kó dáná sun ẹbí wọn dáwọ́lé wa dáwọ́lé wa dáwọ́lé wa gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ olúwa gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ olúwa gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ olúwa gbogbo èdè ẹ̀ṣẹ̀ tó ń dè wá lórúkọ jésù olúwa fi náà já àìkọ́bá sáfà jíríkà pólíà èdè ẹ̀ṣẹ̀ olúwa já jáde ẹ̀ṣẹ̀ jésù jáde ẹ̀ṣẹ̀ jésù jáde ẹ̀ṣẹ̀ jésù jáde ẹ̀ṣẹ̀ jésù kristi olúwa wá a gbàdúrà a sọ fọ́nà pé kí jésù kó fi ẹ̀jẹ̀ rẹ̀ kó fi ya ọkàn wa sí mímọ́ yes kó fi ẹ̀jẹ̀ rẹ̀ gan kó fi ya ayé wa sí mímọ́ tó bá dé gbogbo àmì káàmì lára wa ẹja gbàdúrà olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ dànù àmì ẹ̀ṣẹ̀ àmì èṣù àmì ọ̀tá ìdílé lára mi olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ dànù àmì kámi gan lára mi táwọn ọ̀tá ṣe sí mi lára ètò ń yọ mí lẹ́nu tó ń yọ ayé mi lẹ́nu olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ dànù ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù á bèrè fún ẹ̀jẹ̀ yín olúwa fi wẹ̀ wá olúwa dẹ̀jẹ̀ lé wa lórí bàbá jésù fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ wá tó bá dé gbogbo àmì kámi tó ń yọ ayé wa lẹ́nu àmì òkùnkùn àmì ẹ̀ṣẹ̀ àmì ọ̀tá ẹ̀jẹ̀ jésù kò ṣì dànù àìlè abágasí pojúríkà pólíà olúwa fẹ̀gẹ̀dẹ̀ wẹ̀ dànù bàbá jésù fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ dànù bàbá jésù fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ dànù bàbá jésù fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ dànù eléke pèdélìà àìkọ́ máa sàfàjírí kapólìà ẹ̀jẹ̀ jésù wẹ̀ wá ẹ̀jẹ̀ jésù wẹ̀ wá ẹ̀jẹ̀ jésù wẹ̀ wá ẹ̀jẹ̀ jésù wẹ̀ wá ẹ̀jẹ̀ jésù wẹ̀ wá gbogbo èmi sókùnkùn lára wa olúwa tì í jáde yes gbogbo ọwọ́ kọ́ lára wa olúwa tì í jáde àìkọ́ máa sàfàjírí kapólìà yes ẹja gbà á olúwa fẹ̀gẹ̀dẹ̀ wẹ̀ mi. fi ẹ̀gẹ̀dẹ̀ wẹ̀ àwọn ọmọ mi fi ẹ̀gẹ̀dẹ̀ wẹ̀ ayé mi yes oṣù tuntun tá a mú ìgan ẹ̀gẹ̀dẹ̀ olúwa fi yà á sí mímọ́ yes a fi ẹ̀jẹ̀ jésù a fi wọ́n oṣù october olúwa fi ẹ̀gẹ̀dẹ̀ ya oṣù sí mímọ́ gbogbo ọjọ́ kọ̀ọ̀kan tó ń bẹ́nu òsì olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ yà sí mímọ́ jésù kristi olúwa wa à ń gbàdúrà á lo ẹ̀jẹ̀ yẹn olúwa gbogbo ọjọ́ ibi tó ń bẹ́nu oṣù october lórí mi lórí ọmọ lórí ọkọ lórí aya lórí ẹbí àtàrà mi olúwa fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ọjọ́ ibi tó ń bẹ́ẹ̀ ní oṣù october nípa gbọ́dọ̀ ẹ̀jẹ̀ jésù olúwa parẹ́ yes àìkọ́bá sáfà jíríkà pọ́nìyà gbogbo àkọsílẹ̀ ọ̀tá fún wa nínú oṣù yìí lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù kó parẹ́ ẹ̀jẹ̀ jésù kó parẹ́ ẹ̀jẹ̀ jésù kó sọdasọra elekepedeli abaga sapọ jidia ẹ̀jẹ̀ jésù kó parẹ́ ẹ̀jẹ̀ jésù kó sọdasọ ẹ̀jẹ̀ àgbà ẹ̀jẹ̀ àgbà olúwa parẹ́ olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ sọdasọ nínú oṣù yìí olúwa parẹ́ gbogbo ọjọ́ ibi gbogbo ète ibi fún ayé wa lóṣù yìí ẹ̀jẹ̀ jésù kó parẹ́ ẹ̀jẹ̀ jésù parẹ́ ẹ̀jẹ̀ jésù parẹ́ ẹ̀jẹ̀ jésù parẹ́ ẹ̀jẹ̀ jésù parẹ́ ẹ̀jẹ̀ jésù parẹ́ orí wa kó má ṣe gbàbọ̀dẹ̀ yes ẹ̀dá wa kó má ṣe gbàbọ̀dẹ̀ ẹ̀jẹ̀ gbàdúrà yẹn olúwa má jẹ́ kó rí mi ó gbàbọ̀dẹ̀ olúwa fi ẹ̀jẹ̀ rẹ wí orí mi ní oṣù october yìí orí mi má jẹ́ ó gbàbọ̀dẹ̀ ẹ̀dá mi má ó gbàbọ̀dẹ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ bíi gbogbo ọjọ́ ibi gbogbo àkọsílẹ̀ ibi lórí mi lórí ọmọ lórí aya olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣì dànù olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ dànù yes ẹja gbà ẹja jésù kó parẹ́ jésù kristi olúwa wa agbàdúrà asọ̀fọ́nà olúwa já gbogbo èdè mi lálẹ́ yìí yes gbogbo èdè òkùnkùn gbogbo èdè ọ̀tá gbogbo ìdè tó dè mí tó dè ayé mi tó dè eré mi tó dè ògo mi olúwa fi náà já ẹ̀mí máa tú mi sílẹ̀ ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa dáwọ́lé wa kó já gbogbo ìdè dáwọ́lé wa o pẹ̀lú agbára o dáwọ́lé wa pẹ̀lú agbára kógun èṣù kó wọlé lọ dáwọlé wa pẹ̀lú agbára olúwa dáwọlé wa gbogbo èdè tí ẹnìkọ̀ọ̀kan wá gbọ́ ọdún péjọpọ̀ àdúrà yìí olúwa bá wa já olúwa já olúwa já bàbá jésù tú wa lẹ̀ àìkọ́bá sanfọ judika polia olúwa sọ wá di òmìnira yes olúwa sọ ayé wa di òmìnira gbogbo agbára tó dè wá tó tún dó tì wá olúwa kọlù wọn kó orun wọn dànù ẹ̀mí mọ́ tú wa lẹ̀ já ìdè àìkọ́bá sanfọ judika polia ẹ̀mí mọ́ tú wa ìdè tó di àwọn ọmọ wa olúwa já olúwa já ìdè tó dèrè wa olúwa já gbogbo ìdè tó di ẹ̀dá wa ìdè rẹ̀wẹ̀sì ìdè alẹ́ gbàdúrà ìdè ogun tó dè wá lórúkọ Jésù olúwa já olúwa já olúwa já olúwa já ẹ̀mí máa tú wa lẹ̀ pẹ̀lú ọwọ́ agbára olúwa tú wa lẹ̀ Jésù Kristi olúwa wá. so àdúrà tí a gbà láàárọ̀ yìí òun náà láàtú pàpà gbà so a fẹ́ sọ fọlọ́run pé kọ́lọ́run kó wá kó wá kó wá sàbà lórí ayé wa a fẹ́ sọ fọlọ́run kó jẹ́ kí ẹ̀mí mọ́ ẹ̀mí mọ́ kó ṣe kí ni kó síjìbò wá. àdúrà yẹn la fẹ́ gbà so tá a bá lọ sínú ìwé Genesis chapter one verse one to three so only in the beginning God created the heavens and the earth and the earth was without form and void and darkness was upon the face of the deep and the spirit of God was moving over the face of the water and God said let there be light and there was light so a gbàdúrà a sọ fún olúwa gbogbo ojú ju tó ń bẹnu ayé mi olúwa mú kúrò yes olúwa mújújú kóònù ayé mi ẹja ẹja ẹja make up mind wa pé oṣù yìí pé ayé wa gbúdọ̀ dà yes pé oṣù yìí gbúdọ̀ dára fún wa yes a gbúdọ̀ make up mind wa pé oṣù yìí nǹkan gbúdọ̀ yí padà a gbọ̀dú gbogbo jújú tó ń bẹnu ayé mi tó ń bẹnu iṣẹ́ mi olúwa mú kúrò olúwa mú jújú kóònù ayé mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa mú jújú kó nu ayé wa yes ìbẹ̀rẹ̀ oṣù náà wà yìí ìbẹ̀rẹ̀ ẹjẹ́ gbà gbogbo jújú tó ń bẹ́nu oṣù yìí olúwa mú kúrò olúwa bá mi ṣẹ́gun jújú ẹ̀mí amú ayé ẹni amú ayé ẹni wà ní jújú nu ayé wa olúwa ti jáde olúwa mú jújú kó nu ayé wa olúwa mú jújú kó nu iṣẹ́ wa àìkọ́bọ̀ sáfọ́ jìdíkàpọ́lìà ìwé ẹ̀mí jújú olúwa bọ̀wí lórúkọ jésù báyìí náà jáde jésù kristi olúwa wá àgbàdo àsọfọlọpọ olúwa fàyè mi ṣètò yes olúwa fi iṣẹ́ mi ṣètò nínú oṣù october yìí olúwa fi ayé mi ṣètò ẹ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù ẹ̀mí máa fàyè wa ṣètò olúwa fi ìdílé wa ṣètò gbogbo agbára tó ń da ayé wa rú gbogbo agbára tó ń da ọ̀nà wa rú olúwa gbé kó kọlù wọn bàbá fàyè wa ṣètò nínú oṣù october olúwa fi iṣẹ́ wa ṣètò olúwa fi ayé wa ṣètò jésù kristi olúwa wa agbàdúrà a sọ fọlọ pé olúwa bá mi ṣẹ́gun òfò nú ayé mi nínú oṣù october má jẹ́ pòfo yes ọ̀pọ̀lọpọ̀ ló ń wọnú oṣù tuntun ṣùgbọ́n tẹ́ pé at the end of the month wọn ò rí nǹkan kan mú jáde ẹlòmíì gan ò rí nǹkan kan tọ́ka sí pé nǹkan tọ́lọ́ ń ṣe fún òní ẹjẹ́ gbàdúrà ayéwo ògbúrọ̀ lọ láì ní parire nínú oṣù yìí a sọ fọlọ pé olúwa nínú oṣù october yìí gbogbo gbogbo ogun amúnipòfo olúwa bá mi ṣẹ́wọ́lẹ̀ ẹ̀gbọ́n bá mi ṣẹ́gun òfo mọ̀jẹ̀ ń pòfó ní oṣù ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù gbogbo ogun amúnipòfo lórúkọ jésù olúwa bá ṣẹ́gun ẹ̀ ṣẹ́gun gbogbo ogun amúnipòfo olúwa bọ̀ wí lórúkọ jésù báwa ṣẹ́gun ẹ̀ jésù ṣẹ́gun ogun amúnipòfo ṣẹ́gun ogun amúnipòfo olúwa bá ṣẹ́gun rẹ̀ ẹ̀mí òfónú ayé wa ẹ̀mí òfónú iṣẹ́ wa olúwa ti jáde lórúkọ jésù olúwa dáná sun ẹ̀mí òfó tó fẹ́ tó fẹ́ tó fẹ́ tó fẹ́ gbógun ti iṣẹ́ wa ẹ̀mí amúnipòfo ẹ̀mí amúniṣe lásán láì lérè lórúkọ jésù ọ̀yá báyìí náà jáde àyíkọ́ bá sáfà jùdíà gbogbo agbára tó fẹ́ fi àkókò wa ṣòfò gbogbo agbára tó fẹ́ fi owó wa ṣòfò ní oṣù yìí olúwa bá níwèé lórúkọ jésù ìwé mi ò fò lórúkọ jésù ó yá bá iná jáde olúwa dámẹ́sán olúwa gbèdè olúwa tì jáde nínú ayé wa ẹ̀mí òfónú ilé wa olúwa tì jáde ẹ̀mí òfónú iṣẹ́ wa olúwa tì jáde ẹja gbà ẹ̀mí òfó olúwa bọ̀ wí nínú iṣẹ́ mi ìwé mi amúnipòfo olúwa bọ̀ wí lórúkọ jésù bá iná jáde olúwa tì jáde kó dáná sun jésù kristi olúwa wá. Wa a ó gbàdúrà a ó sọ fọ́nà pé olúwa nínú oṣù yìí olúwa fi ire rẹ kúnú ayé mi yes olúwa fi ayọ̀ kúnú ayé mi olúwa fi ìbùkún kúnú ayé mi olúwa fi agbára gan kúnú ayé mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù nínú oṣù october yìí olúwa fi ire ayọ̀ kúnú ayé wa yes a ò fẹ́ pòfo a ò fẹ́ ra òfo olúwa a béèrè fún agbára láti ọ̀run wá olúwa jọ wọnú wa lọ ẹ̀mí má ẹ̀mí agbára ẹ̀mí mọ́ kó wọnú wa lọ olúwa fi ire ayọ̀ wa kúnú ayé wa olúwa fi ìṣẹ́gun kúnú ayé wa olúwa fi ògo kúnú ayé wa gbogbo orí ayọ̀ tá à ń wá lórúkọ jésù nínú oṣù olúwa tó tẹ̀ wá lọ́wọ́ gbogbo ogun àṣetì gbogbo ogun àmúbọ́ olúwa ṣọwọ́lẹ̀ ẹ̀mí mọ́ fi agbára rẹ kúnú ayé wa olúwa fi ire ayọ̀ kúnú ayé wa olúwa fi ògo kúnú ayé wa jésù kristi olúwa wa agbàdúrà á dojúkọ sàtánì àti àwọn iṣẹ́ òkùnkùn so wọ́n ní òkùnkùn ṣubú ayé mọ́lẹ̀ yẹsẹ̀ ẹja gbàdúrà sẹ́nìgbà <laughs> mi àwọn ọ̀tá lè fi wọ́n lè da òkùnkùn bòyàn so tí wọ́n sì ní jẹ́ kí olóore yàn kó rí yàn wọ́n lè da òkùnkùn òkùnkùn àìsàn bòyàn wọ́n lè da òkùnkùn òkùnkùn òkùnkùn fẹ́lẹ̀ wọ́n lè dà bòyàn ẹja sọ fọ́nà pé olúwa gbogbo òkùnkùn tó ṣubú ayé mi mọ́lẹ̀ olúwa fi náà mi máa ká jóná yes òkùnkùn tó ṣubú eré mi mọ́lẹ̀ olúwa fi nẹ̀mí mọ́ olúwa fi ká jóná ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo òkùnkùn tó ṣubú ayé wa nínú oṣù ọ̀tọ́bà yìí olúwa fi náà mi máa ka jóná olúwa ka jóná olúwa ka jóná olúwa ka jóná fi náà mi máa ka jóná fi náà mi máa ka jóná fi náà mi máa ka jóná fi náà mi máa ka bá a ṣẹ́gun òkùnkùn òkùnkùn tó ṣubú ọmọ wa mọ́lẹ̀ òkùnkùn tó ṣubú ayé wa mọ́lẹ̀ olúwa bọ̀ wí ìwé òkùnkùn máa yálé kápá olúwa olúwa ká jóná jésù kristi olúwa wa a gbàdúrà gbogbo àwọn ẹ̀mí òkùnkùn tó fi ara pamọ́ sínú ayé mi olúwa tì wọ́n jáde yes ẹ̀mí òkùnkùn nínú ayé mi ẹja gbà ìwé ẹ̀mí òkùnkùn tó fẹ́ yọ ayé mi lẹ́nu tó fẹ́ yọ iṣẹ́ mi lẹ́nu tó fẹ́ yọ ìdílé mi lẹ́nu ní oṣù olúwa bọ̀ wí lórúkọ jésù ẹ gbọ́fà olúwa tì wọ́n jáde kó nu ayé wa ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ẹ̀mí sí òkùnkùn àìlíà kàpá sẹ́fọ̀ jírí kàpá gbogbo àwọn ẹ̀mí òkùnkùn nu ayé wa lórúkọ jésù ẹ báyìí náà jáde olúwa báyìí wí àìlíà kàpá sírí kàpá ẹ gbọ̀fà olúwa tì wọ́n jáde gbogbo iṣẹ́ òkùnkùn nu ayé wa olúwa parun gbogbo ẹ̀dá òkùnkùn gbogbo ìmísí òkùnkùn gbogbo ẹ̀dá òkùnkùn lórúkọ jésù ẹ jáde olúwa tì wọ́n jáde tì wọ́n jáde tì wọ́n jáde tì wọ́n jáde tì wọ́n jáde àwọn ẹ̀mí àlè gbàdúrà àwọn ẹ̀mí anúnimọ́lẹ̀ àwọn àwọn ẹ̀mí òkùnkùn àwọn ìmísí òkùnkùn láti ìjọba òkùnkùn lórúkọ jésù ẹ gbiná sọnà nínú ayé wa nínú iṣẹ́ wa ẹ máa gbiná lórúkọ jésù ẹ máa gbiná ẹ jẹ́ gbà nínú ayé àwọn ọmọ wa olúwa dáná sun òkùnkùn olúwa dáná gbogbo ìmísí òkùnkùn lórúkọ jésù ẹ jáde nínú ayé wa náà gbọ́dọ̀ wa gbogbo ìmísí òkùnkùn gbogbo ẹ̀dá òkùnkùn olúwa bá níwí lórúkọ jésù ẹ jáde ẹ jáde ẹ jáde olúwa tì wọ́n jáde olúwa nínú oṣù ọ̀tọ́bà olúwa tì òkùnkùn jáde olúwa tì òkùnkùn jáde jésù kristi olúwa wa agbàdúrà olúwa bà gbogbo iṣẹ́ òkùnkùn jẹ́ nínú ayé mi yes nínú oṣù yìí olúwa bà iṣẹ́ òkùnkùn jẹ́ gbogbo iṣẹ́ tí wọ́n ṣe nínú òkùnkùn gbogbo iṣẹ́ táwọn ẹ̀mí òkùnkùn ṣe àṣeparí iṣẹ́ ọ̀tá nínú ayé mi kan fi òkùnkùn ṣe olúwa bàjẹ́ olúwa fi ẹ̀jẹ̀ rẹ bàjẹ́ ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù nínú ayé wa nínú ìdílé wa olúwa bà iṣẹ́ òkùnkùn jẹ́ olúwa pa iṣẹ́ ọ̀tánu gbogbo iṣẹ́ òkùnkùn lórúkọ jésù olúwa parun ayílẹ̀ akọ́pọ̀ sínfò jíríkọ́pọ̀ parun jésù parun jésù parun olúwa parun bàbá bàbá parun yes olúwa gbogbo iṣẹ́ ọ̀tá gbogbo iṣẹ́ òkùnkùn tó ń yọ ayé wa lẹ́nu gbogbo iṣẹ́ òkùnkùn tó ń yọ iṣẹ́ wa lẹ́nu olúwa bàjẹ́ olúwa parun gbogbo àṣẹ parí iṣẹ́ òkùnkùn lórí ayé wa lórúkọ Jésù ẹ máa gbiná olúwa jọ gbiná lórúkọ jésù olúwa jọ gbiná olúwa dáná sun jọ gbiná jésù bàjẹ́ jésù bàjẹ́ jésù bàjẹ́ olúwa pa iṣẹ́ òkùnkùn run olúwa pa iṣẹ́ òkùnkùn run olúwa pa iṣẹ́ òkùnkùn run olúwa pa iṣẹ́ òkùnkùn run nínú ìdílé wa olúwa pa iṣẹ́ òkùnkùn run àyílẹ̀ akapa sẹ́ńpọ̀ jírí kapa gbogbo àṣẹ parí iṣẹ́ òkùnkùn lórí ayé wa lórúkọ jésù ẹ máa bàjẹ́ ẹ̀jẹ̀ jésù kó bàjẹ́ ẹ̀jẹ̀ jésù kó bàjẹ́ ẹ̀jẹ̀ jésù kó bàjẹ́ ẹ̀jẹ̀ jésù kó bàjẹ́ jésù kristi sí olúwa wa a gbàdúrà a sọ fọlọ́ olúwa gbogbo ọ̀fà táwọn ọ̀tá ta sí mi láti ìjọba òkùnkùn olúwa tí jáde kó dá padà síbi tó ti wá ẹjẹ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ọ̀fà táwọn ọ̀tá ta sínú ayé wa láti inú ìjọba òkùnkùn olúwa dá padà bó bẹ́ẹ̀ yàn fa ogun bó bẹ́ẹ̀ yàn fa ogun bó bẹ́ẹ̀ yàn fa ìsàn bó bẹ́ẹ̀ fa accident bó bẹ́ẹ̀ fa ikú òjijì bó bẹ́ẹ̀ fa ìbànújẹ́ bó bẹ́ẹ̀ fa depression lórúkọ jésù ẹ padà olúwa ti jáde àìkọ́bá sẹ́fọ̀ jíríkàpọ̀ ìwọ fòkùnkùn lára wa ọ̀yà báyìí dẹ́ jáde olúwa dá padà ẹ̀mí bá dá padà ti jáde ìjẹ́ ìṣù lára ọmọ lára ya olúwa ti jáde olúwa ti jáde gbogbo ọfà tán táwa láti inú ìjọba òkùnkùn olúwa padà eli kapa sudi kapolia gbogbo ẹ̀yin ọ̀pọ̀ta ẹ padà lórúkọ jésù adáyé padà síbi tẹ́ ẹ ti wá olúwa dá padà olúwa dá padà olúwa dá padà olúwa padà olúwa padà elékè pèdè ẹni tó di ẹrù ọ̀rọ̀ olúwa gbé orí wa kó má ṣe gbàbọ̀dẹ̀ ẹ̀dá wa kó má ṣe gbàbọ̀dẹ̀ mayolia kapa surikapa eketelebede eliaba sindalika sinfojirika polia gbogbo ọfà tán ta sínú ayé wa gbogbo ọfà tí wọ́n ta sínú iṣẹ́ wa láti ní ìjọba òkùnkùn olúwa dá padà ẹ̀mí mọ́ dá padà dá padà dé ìsọ̀ dá padà dé ìsọ̀ dá padà dé ìsọ̀ olúwa dá padà orí wa ní gbàbọ̀dẹ̀ orí ọmọ wa ní gbàbọ̀dẹ̀ iṣẹ́ wa ní gbàbọ̀dẹ̀ nínú oṣù October olúwa wa ẹja gbàdúrà ẹbí mo wá síjú bò mí yes olúwa síjà agbára bò yes àdúrà wa gángan nìyẹn ẹbí má síjú bò mí kó ró mi lágbára ẹbí má síjú bò mí kó sọ di iná ẹbí má síjú bò mí ẹjẹ gbàdúrà lórúkọ jésù yes olúwa síjú bò wá ẹ̀mí mọ́ wá sí ìjìbọ̀ wá alágbára o sí ìjìbọ̀ ayé wa sí ìjìbọ̀ iṣẹ́ wa sí ìjìbọ̀ ìdílé wa olúwa sí ìjìbọ̀ wá yẹli kapasiri kapa a bẹ̀rẹ̀ fún agbára agbára ẹ̀mí mọ́ jọ síjìbò wá agbára ẹ̀mí mọ́ síjìbò iṣẹ́ wa mọ́lẹ̀ síjìbò ayé wa mọ́lẹ̀ eketelekepe pẹ̀dẹ̀lì ẹ̀ bá sẹ́ńpọ̀ jírí kan pọ́lìà ẹ̀mí mọ́ síjìbò wá ẹ̀mí mọ́ síjìbò wá olúwa ragàbò wá ẹ̀mí mọ́ ragàbò mi ẹ̀mí mọ́ ragàbò àwọn ọmọ mi olúwa ragàbò iṣẹ́ mi olúwa ragàbò ayé mi ẹ̀mí mọ́ ragàbò mi olúwa síjìbò wá jésù kristi olúwa wá a gbàdúrà gbogbo ní táwọn ìta ti bàjẹ́ nínú ayé mi ẹ̀mí mọ́ sí ìjìbò mi kò bẹ̀rẹ̀ sí ní túnṣe yes olúwa tó ní mi ṣe olúwa tún ẹ̀dá mi ṣe ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ẹ̀mí mọ́ sí ìjìbò wa tó bá ní gbogbo nǹkan táwọn ìta ti bàjẹ́ nínú ayé wa nínú iṣẹ́ wa olúwa túnṣe olúwa tó ṣe olúwa tó ní wá ṣe olúwa tó ayé wá ṣe olúwa tó ìdílé wa, ṣe olúwa síjú agbára bò wá ẹ̀bí máa ràgà bò wá ẹ̀bí máa síjì bò wá olúwa ràgà bò wá ẹ̀bí máa síjì bò wá èké pédélé abaga sáfà jírí kan pọ́lí kan sáfà jídìá olúwa síjì bò wá jẹ́ kí iṣẹ́ òkùnkùn bàjẹ́ gbogbo àṣeparí iṣẹ́ ọ̀tá olúwàjọ́ bàjẹ́ gbogbo nǹkan ti bàjẹ́ nú ayé wa gbogbo nǹkan ti bàjẹ́ nú iṣẹ́ wa olúwa túnṣe jésù kristi olúwa wa ẹ jẹ́ gbàdúrà á sọ fọlọ́bù olúwa mo fẹ́ lọ sùn láṣà rẹ olúwa mo dìná yí mi ká olúwa mo di àbò yí mi ká orí mi mọ́jọ́ gbàbọ̀dé gbogbo ìpàdé òkùnkùn táwọn àtàbá ṣe ń torí mi lóru òní olúwa òfinà túká olúwa fòru òní jà fún mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run alágbára afẹ́lọ́sùn láṣẹ rẹ olúwa já sùn láyọ̀ olúwa já jí láyọ̀ gbogbo ogun ojú oorun gbogbo ogun àlákàlà olúwa gbẹ́sẹ̀ lé jésù kristi olúwa wa agbàdúrà sọ fọlọ gbogbo iná covid nineteen tó ń jó káàkiri àgbáyé olúwa bá wa pa mọ́jọ́jọ́ wa mọ́jọ́jọ́ ọmọ wa mọ́jọ́jọ́ ẹnìkankan nínú ìdílé wa jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù gbogbo iná kíná gbogbo iná covid nineteen tó ń jó kiri àgbáyé ẹ̀jẹ̀ jésù pa ẹ̀jẹ̀ jésù pa olúwa bá pa bá wa pa bá wa pa jésù bá wa pa bá wa pa olúwa pa ìwé ẹ̀mí covid nineteen olúwa bọ̀ wí agbọ́dẹ̀ adáná sùn ọ́ yàlẹ́kẹ̀pẹ̀ sídìkà pọ́lígà sàfàjìdìà iná covid-19 mọ́jọ́jọ́ wa jésù kristi olúwa wa àgbàdua sọ fọlọ́wà fi ìsìn ọ̀làlẹ́ ọlọ́run lọ́wọ́ ní gbogbo ilé ìjọsìn táwọn èèyàn ti máa ké pọ̀ orúkọ olúwa ẹ̀já sọ fọlọ́run kọ́lọ́run kó sọ̀kalẹ̀ pẹ̀lú iná àti agbára kó wá dábìrà kó wá bá ayé wa pàdé àdúrà lórúkọ jésù lórúkọ jésù àfi ìsìn ọ̀làlẹ́ lọ́wọ́ ẹ̀mí mọ́ sọ̀kalẹ̀ wá dábìrà ní gbogbo ilé ìjọsìn etí àwọn yóò ti máa ké pe orúkọ rẹ olúwa sọ agbára ẹ̀mí mọ́ kalẹ̀ ẹ̀mí wá ṣiṣẹ́ agbára wá ṣiṣẹ́ ìyanu wá fi ògo rẹ̀ nà arúgbó torí pé ti gbọ́ tiwa o jésù kristi olúwa wa.